أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وجميع من والاه بإحسان إلى يوم الدين مع بعض أيها الأخوة أقول لكم السلام عليكم ورحمة الله وبركاته أنا أبقى والله ajẹ́rìí ni pé ọba tí a dúpẹ́ fún ọba àṣóni ọba tí kò lórogún bẹ́ẹ̀ sì ni ọba tí ò lọ́ba kan ọba tí ò bímọ sẹ́nìkan òbí ọba tí ò láfiwé ọba tí ò láfijọ́ àwa ń tọrọ ìfẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àti orí àjẹ́ ìjẹ́fẹ́ rẹ̀ fún aṣíwájú ẹ̀dá àdẹ́lúwa ń wa bẹ́ẹ̀ ní wàá bẹ́ẹ̀ àwọn ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ táwọn náà tí wọ́n lo ìlànà àwọn àbí ọlọ́ọ̀bá ìlú ọlá èmi àtẹ̀yìn àti ọmọ wa àti ọmọdọ́mọ wa lọ́ba àbúrò sínú wa ọlọ́mọ yọ káàkiri láàrin àláàrin bá a ṣe ogun wọn ní àti àwa náà òkú ọ̀sẹ̀ kì í bẹ́ẹ̀ ẹ̀yẹ ń fi ọlọ́ọ̀bá wa ibi tí a bá ọmọdé ta sí òun náà ní òjíṣẹ́ èyí tí ọlọ́run bá àdéṣe tó lè dá sí pé ọ̀rọ̀ tá a bá lọ náà ní àdìmọ́ bí rúṣùlì láàyè ṣùgbọ́n òun wẹ́tà àná a ti wá yẹjú àgbékalẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá a gbọdọ̀ gbọ́yé àbá àgbékalẹ̀ àkàsọ ẹlẹ́ẹ̀kẹta yà ní àbọ́bìkú àfáàmì àfáàmì òun náà ni àwọn àfáàmì tẹ́rí òfin yìí yà ní òfin ẹlẹ́ẹ̀kejì àfáàmì tẹ́rí òfin ẹlẹ́ẹ̀kejì yìí òun ni wípé alìmọ́ bí anna jẹ̀mí àwọn rusul bùnìtù bitawhid Allahi ta'ala wà ní ìsàlẹ̀fà ṣàrọ̀ ìrùn àwọn àgbà ẹ̀rí òfin ẹlẹ́ẹ̀kejì tí gbogbo ẹgbẹ́ bá fẹ́ nígbàgbọ́ tí gbogbo àwọn ẹgbẹ́ ọlọ́run onítọ̀wọ́ gbọ́dọ̀ gbà yí pé ṣé gbogbo àwọn ẹ̀ńtọ́ náà nìkan ránṣẹ́ àgbà òṣìṣẹ́ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala bú ìṣú ìtàwíìlì lọ́ọ̀lù ta'ala ọlọ́ọ̀bà bá gbé wọn dìde tàbí wọ́n gbé wọn dìde nítorí ìtàwíìlì nìkan ìdí tó bàbá ṣe lọ́wọ́ náà ní pé wọ́n bá àfihàn lẹ̀ lẹ́yìn àwọn tọ́lọ̀ rẹ̀ wọ́n sí kọ́lé bá àfihàn lẹ̀ fún gbogbo ọmọ nìyẹn tọ́lọ̀ ọba rẹ̀ kọ̀ọ̀kan wọn sí ìjọ ọlọ́run wọn sí ni ilé tòní àti àdéhùwà Muhammad tọ́lọ̀ gbogbo àgbáńlá ayé ìdí tọ́lọ̀ ṣeun náà ní pé kọ́lé bá fi ìjẹ́kọ̀ọ́sọ ọlọ́run ìfẹ́ ọlọ́run ọba nìkan ìdígbàgbọ́ orúkọ ọlọ́run àti ìròyìn ọlọ́run ọba nìkan nílẹ̀ fáwọn yẹn. wà ní tọ́lọ̀fà ṣàrọ̀ ẹ̀rùn hù kódà kó dá fún wípé

àbílẹ̀kàlọ̀ká ní ọlọ́run kò sí gbogbo wọn pátá ibi tí wọ́n polongo fáwọn ìrẹ́ ní pé ẹ̀yọ̀ kan kílẹ̀ ní wa lórí eléyìí àwọn ìfáà ní tí a bá wọ أمن يعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك وما أرسلنا من قبلك وما أرسلنا من قبلك من رسول وما أرسلنا من قبلك من رسول الله أولى سوى بلاد محمد ní ìrọ̀sùn ní àrùn òjíṣẹ́ kan síwájú rẹ̀ àdẹ́kùn olùsẹ́lẹ̀ ilẹ̀ àdú ilẹ̀ àyàfi káàkùwà ìrọ̀lẹ́ṣẹ́ sí kí ni wà ríwá tí gbogbo òṣìṣẹ́ kọ̀ọ̀kan tààkì ráríṣẹ́ síwájú rẹ̀ àdẹ́kùn láìláà ilẹ̀ àdẹ́kùn àbúdùn ìgbà máa ń sọ fún náà ní pé ọlọ́ọ̀bá yìí o ọbẹ̀ rẹ̀ ọ̀kan ni fáàbùdù ni fáàbùdù ni ọlọ́ọ̀bá yìí náà sì ní ẹ̀sìn ẹ bá sì nǹkan ní lẹ́yìn dání lẹ́yìn àwọn àwọn àlùfáà ní bàbá wù ara yìí ọlọ́ọ̀bá yìí náà máa kí ni ti pàtàkì tó fi lóṣìṣẹ́ pọ̀ kan kí ìdí pàtàkì tó fi kọ̀ọ̀kan ìdí pàtàkì tó lọ sí òṣìṣẹ́ kọ̀ọ̀kan àti àwọn ẹ̀rí kọ̀ọ̀kan òun náà ní wípé níyùwá ìgbòmọ̀ ha subhanahu wa ta'ala kẹ́lẹ̀ máa fi àlá ní ẹ̀rọ kan ṣoṣo ìjẹ́ ìtura mọ̀ pé àwọn èèyàn ń bẹ lórí ẹ̀sìn òjíṣẹ́ lọ́wọ́ ọ̀rá sí wa àbí àwọn èèyàn ń bẹ lórí ẹ̀sìn àwọn àtẹ́bí

wọ́tẹ̀sìmẹ́ nínú ẹ̀rí ní ìṣọ́bù zuma ọ̀nà ní àwọn ọkùnrin lẹ́yìn ẹ̀ṣẹ̀ ìbámu lọ́jì wọ̀nà pọ́dúkú híyà ilé ìkà wà ilẹ̀ ẹ̀lẹ́bí lẹ́bí ohun kọ́bìlíkà ọmọ ní pàápàá a ọlọ́run pàápàá àpọ̀kalẹ̀ fún àdéhùn ọmọ sàfẹ́là gẹ́gẹ́ bá a ṣe ti rá àwọn tó ti wá síwájú rẹ̀ sàfẹ́là. làìnà aṣọ́lọ́pàá kí ni ká sọ fún wa òun náà ní í pé bọ́lá ẹni túwe fọ́ọ̀mù èèyàn ibi tí wọ́n gbà kan ní ìgbọ́lọ́lọ́rùn lẹ́yìn ọlọ́ọ̀pá àdáàbò àrùn ọ̀dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dún òkùnkùn kan pé bí wọ́n náà bá lè sọ fọ́ọ̀mù rẹ̀ pé nǹkan àbí ìbẹ̀ lẹ́yìn ọlọ́run tí wọ́n pè é lẹ́yìn aláàbùrá wọ̀tá àlà láyà bá bọ́ọ̀lù na àmàlúkà ọlọ́ni ilẹ̀ Muhammad àpọ̀ ọdún kẹrin yẹn ọlọ́run sábẹ́ bá ti gbà pé tí Muhammad bá ti gbà pé nǹkan àbí ìtú ń bẹ lẹ́yìn ọlọ́run tí ó bá pè lẹ́yìn àlọ́ ọlọ́run gbogbo tẹ̀lé àyẹ̀. ولا تكونن من المشركين ولا تكونن من القاصرين قلنا ولا تكن لفو ọlọ́run sáré ta ti pé ìkan ní ìmọ̀ ọlọ́run òun bá ti èdè òun ti sọ ọ́ síná kálíkì àmà ìkọ́tẹ̀ ìdìbà ọlọ́run tó lú ọ̀rọ̀ ọ̀pọ̀ ẹni tí ò ní ṣẹ́gun apẹ̀tẹ́rì ànábì òun ṣe mọ láíláí ọ̀nà wa ni tóun ṣe nífẹ̀ẹ́ mọ̀hámà tóun tóun pàdé tóun tóun ṣọlá fún bó báyìí lè gbà sí nǹkan àti ìkú pẹlẹ́yìn ọlọ́run òun ti tẹ̀lé rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. ọlọ́run méjì ni ọlọ́run mẹ́ta ni àbí ọlọ́run mẹ́ta tó di ẹyọ kan kò sí mathematician náà láyé ó lè fún fẹ́ pé one plus one plus one is equal to one kò sí. gbogbo ẹ̀kọ́ máa ń wà lórí ẹ̀sìn báyìí ẹ̀rọ gàgẹ́sì àwọn tètè mi. ẹni máa ń kú lórí ẹ̀sìn báyìí ó kú sínú ẹ̀sìn tètè yàrá ẹ̀sìn tètè yìí ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́ọ̀bá àlá òun náà ni ẹ̀sìn tó dùn ètò wa pé ọlọ́run nìkan lọ ọlọ́run kò sí ìkankan tí ó máa jẹ́ ọlọ́run kò sọ́lọ́dọ́ra bí tiẹ̀ kò sí aláwùjọ ní tiẹ̀ kò sí olùdarí ayé ní tiẹ̀ kò sí olùdarí ní tiẹ̀. lẹ́sẹ̀ lọ́wọ́ àtàrí jẹ̀mọ́ aláàbò àrùn orúkọ ẹ̀rọ làwọn àti kí ni òun náà láwọn àti lọ́wọ́ mẹ́ta ń dá àdékòrò pẹ̀lú ní ìjọba. ilé ilé ẹ̀sìn wa lọ́wọ́ lọ́wọ́ aláfọ̀ àrùn ọ̀gá àlà. ìwọ́n náà wà wọ́n mẹ́tì tó wà tó bá rí báyìí obìnrin gbọ́ ọ̀nà. èso wà lọ́wọ́dá sí pé ọgbà kọ́nà péré ní ìpín mẹ́ta àbí mẹ́ta tó jẹ ọ̀kan wà láàyè ojú ọ̀nà. ìjọba àbọ̀ wá sí ojú ọ̀nà. torí jẹ́ gbogbo àgbẹ̀bí ọlọ́ọ̀bá sí òun náà ní ìmọ̀ ọlọ́ọ̀bá ní ẹ̀yọ̀ kan. Àlẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam sọ́nà àdìsí rẹ̀ àlẹ́bí sọ́nà àdìsí rẹ̀ síjá fíjá bánu Bukhari àti Muslim. Àlẹ́bí ní àlẹ́ àbíyáàbù ìkùwàtù nà àláàfì. Àlẹ́bí ní ẹ̀rí àwọn àlẹ́bí ọlọ́run sallallahu ọmọ ìyá ni wọ́n tó ṣe yí pé ummahatu umṣata ìyá tó bí wọn ọ̀pọ̀ọ̀pọ̀ ni àmẹ́bí ọlọ́run ọmọ ìyá ni wọ́n àmá ìyá tó bí wọn kí ìjọba ọ̀pọ̀ọ̀pọ̀ Maria ló bí Maria ló bí kí ni Isa àmì ló bí tani àlẹ́ Muhammad sallallahu alaihi wasallam ìyá bí mú sáré ọ̀pọ̀ ìyá bí ìjọ ìbò náà ọ̀pọ̀ ètò bí lú ọ̀pọ̀ ètò bí yára ọ̀pọ̀ ètò bí àkú ọ̀pọ̀ àpéjọ ìyá ọ̀pọ̀ ọ̀pọ̀ ló bí wọ̀nyí àlẹ́bí ní ìyá gbogbo wa. ní ìjọba pé ní rìsáàlà fẹ́rẹ̀ ni wọ́n ṣe kí ni òun rẹ̀ ló mú wa. kí rìsáàlà náà ìdáwò fún ìdáwò wa ìdún láìlá ìdáwò wa àwọ̀mọ́rùn rahim tọ́wọ́nà ìdáwò fún ìdáwò wa nínú àwọn àkọsílẹ̀ òwúrò kan tó ọ̀dọ́ wọn wọ́n ní wọ́n lè gbọ́ Ísírẹ́lì olúwa ọlọ́run rẹ olúwa kan nínú àwọn ọ̀dọ̀ kọ̀ọ̀kan lọ́dọ̀ òun ìṣẹ́bí sí ní ọ̀dọ́ wa wọ́n ní jésù náà sọ pé gbọ́ Ísírẹ́lì olúwa ọlọ́run olúwa kí ni olúwa kan ẹ lè rí ibi tí jésù àbí àbí gbogbo àwọn tó kù tó ti fi àbílẹ̀kà ìkọ́tẹ̀ sí bẹ́ẹ̀ àdínú òdodo tó ṣẹ́ tìkọ́dọ̀ wọn wọ́n ní jésù sọ pé this is everlasting life to know thee as only through God and Jesus Christ wọ́n lo afẹ́ eléyìí ni ìyà ìlípẹ̀kún kí wọ́n lè máa mọ̀ pé ọlọ́run nìkan ṣoṣo lọ́lọ́run nígbọ́ ẹ̀wò ọlọ́run nìkan ṣoṣo ní kí ni ọlọ́run nígbọ́ la ilaha illallah and Jesus Christ whom you have said and Jésù ẹni tí ìwọ́n rán ìta Rasulullah eléyìí òdodo ló dá sí agbèrò nígbà tó ti gba òṣìṣẹ́ ọlọ́run ìdí ni pé ẹ̀sìn wọn bí jẹ náà ẹ̀yọ̀ kan tí wọ́n lè fi ọjọ́ náà àlìsílá àbí ọlọ́pàá náà subhanahu wa ta'ala èyí tí a sọ yìí kọ́lọ̀ tuntun ní sáà nàṣọ náà ti ẹ̀yọ̀ kọ̀ọ̀kan wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته